orúkọ mi ni Esther Jide Salau mo jẹ́ ìyàwó ìyá oníṣòwò àti aṣaralóge mo ní ọmọ mẹ́rin obìnrin ni àkọ́bí mi ọmọ ọdún márùndínlógún tí ó wà ní ss3 mo ní ọmọkùnrin mẹ́ta ọmọ ọdún méjìlá mọ́kànlá àti mẹ́fà ni wọ́n àbígbẹ̀yìn mi ni ó jẹ́ àkàndá ọmọ gẹ́gẹ́ bí ìyá mo ní láti sa gbogbo ipá tí ó ní ìmọ̀ àti òye níní àkàndá ọmọ túmọ̀ sí wípé ó yàtọ̀ tí o sì ní láti kọ́ láti ní ìbáṣepọ̀ pẹ̀lú ọmọ náà ní ọ̀nà tirẹ̀ yàtọ̀ sí àwọn ọmọ tó kù torí wàá rí wípé ọmọ ò ṣeé fi wé ara wọn fún ìdí èyí o ní láti máa kọ́ ọgbọ́n sí i. àyẹ̀wò rẹ̀ àkọ́kọ́ wáyé ní ìgbà tí ó pé ọmọ ọdún méjì àti oṣù mẹ́ta ṣùgbọ́n ọmọ ọdún kan ni nígbà tí mo ti ṣe àkíyèsí kò sì tí ì rìn nígbà tí ó pé ọmọ ọdún kan ààbọ̀ ó máa ń ṣọ́ ara rẹ̀ kò ní fẹ́ ṣubú ọmọ mìíràn á dìde á ṣubú á dìde padà ṣùgbọ́n tí ó bá ti ṣubú lẹ́ẹ̀kan kò ní fẹ́ dìde mọ́ ìgbà tí mo sì bi àwọn abiyamọ wọ́n wí pé ọmọ á rìn nígbà tí ó bá fẹ́ kí n má yọ ara mi lẹ́nu ohun mìíràn tí mo ṣe àkíyèsí ni pé kò tètè sọ̀rọ̀ àwọn ọmọ mi tó kù bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ ní ọmọ ọdún kan wọ́n máa lè sọ nǹkan tí wọ́n bá fẹ́ ṣùgbọ́n nǹkan tí ó lè sọ ni ó fẹ́ momi tàbí ìyá. ohun mìíràn tí mo tún ṣe àkíyèsí rẹ̀ ni pé ó jẹ́ ọmọ tí eré rẹ̀ le gbogbo àwọn ọmọ mi ni ó jẹ́ eléré líle ṣùgbọ́n tirẹ̀ tún lè kàn sí tàwọn tó kù kò sì fẹ́ bá àwọn tó kù ṣe tí ó bá dá wà ní yàrá tí ènìyàn wá wọ ibẹ̀ á jáde fún ẹni náà tí kò sì bójú mu sí mi ó yẹ kí ọmọ máa ṣeré àyẹ̀wò gbé jáde gẹ́gẹ́ bí àkàndá ọmọ nígbà tí ó pé ọmọ ọdún méjì àti ọ̀sẹ̀ mẹ́ta dókítà ṣe àlàyé wípé ó jẹ́ eléré líle tí kò sì ní tètè sọ̀rọ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé kò tán síbẹ̀ nítorí àwọn irú ọmọ bẹ́ẹ̀ á máa ṣeré ṣùgbọ́n kò tilẹ̀ fẹ́ bá ẹnikẹ́ni ṣeré rárá ó kàn máa ń dá wà ó sì máa ń ṣe eré kan láìmọye ìgbà ó sì ní ìwà kó máa ṣe nǹkan léraléra mi ò tiẹ̀ gbọ́ àkàndá rí nítorí ìgbà tí dókítà sọ mo kàn sọ pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ó tó wá ṣàlàyé nítorí mi kò rò wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́pọ̀ torí mi ò rí rí ṣùgbọ́n nígbà tí mo wo orí ẹ̀rọ ayélujára tí mo bẹ̀rẹ̀ sí ní ka ìwé lórí àkàndá àwọn nǹkan tí mo rí jẹ́ èyí tí ó bani lẹ́rù ṣùgbọ́n bí mo ti ń kà á sí i ni mo rí i wípé mo lè ṣiṣẹ́ lé lórí mo lè ní ètò oúnjẹ mìíràn fún un mo lè kọ́ láti máa bá àwọn ẹgbẹ́ rẹ̀ àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀ mo sì rí ìyípadà tí mo sì gbà wípé kò burú tó bí orúkọ rẹ̀ ṣe dún létí torí dókítà wípé ó máa ń mú ọmọ ya arìndìn fún ìgbà pípẹ́ àwọn mìíràn sì wí pé ó lè má lè lọ sí ilé ìwé kò ní bá àwọn ẹgbẹ́ rẹ̀ ṣeré kò ní ní ìdàgbàsókè bíi ti àwọn ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n a lè kọ́ ọmọ ní ọ̀nà tirẹ̀ tí ẹ̀bùn tí ó wà nínú wọn á sì jáde ìyá àkàndá ọmọ máa sọ pé a kì í ní ojú àánú tí ó fà á kí ìyá àkàndá ọmọ máa gbé àwọn ọmọ wọn pamọ́ sílé wọn kì í gbé wọn jáde tàbí lọ sí ilé ìjọsìn àti ọjà gan nítorí ojú tí àwọn ènìyàn fi ń wo irú àwọn ọmọ bẹ́ẹ̀ kì í sì ṣe ẹ̀bi wọn. kò sí ọmọ tí ó wáyé wípé báyìí ni òun ṣe fẹ́ rí tàbí bí òun ṣe fẹ́ máa ṣe nìyí. àwọn ènìyàn kàn ní láti gbà wọ́n láwùjọ wípé wọ́n ti wá ná. lénìí à ń yẹ Steve George sí à ń yẹ Bill Gates sí gbogbo wọn ni àkàndá ọmọ tí wọ́n bá ti fi ojú kéré wọn láwùjọ ni a ò ní máa jẹ àǹfààní iṣẹ́ wọn lónìí a ní ọ̀dọ́mọkùnrin kan Adébólú tí ó ní èsì ìdánwò tí ó dára jù ní WAEC ní ọdún díẹ̀ sẹ́yìn tí ìyá rẹ̀ bá ti gbé e pamọ́ a kò ní rí i láti yẹ sí ní ọjọ́ tòní fún ìdí èyí ẹ ní láti gba àwọn ọmọ wọ̀nyí láwùjọ torí ojoojúmọ́ ni wọ́n ń pọ̀ sí i ní ọdún 2011 a gbọ́ wípé ọ̀kan nínú ọmọ mẹ́rìnléláàádọ́ta yóò jẹ́ àkàndá ṣùgbọ́n tí ó jù bẹ́ẹ̀ lọ bí a kò bá jẹ́ kí ayé mọ iye ọmọ tí ó jẹ́ àkàndá báwo ni a ṣe fẹ́ tọ́jú wọn láwùjọ àbí ó dìgbà tí ọmọ méjì bá jẹ́ àkàndá ta ni ó máa mójútó wọn àwọn ènìyàn kò ní mọ nǹkan tí ó yẹ láti ṣe ìyá kò ní mọ nǹkan tí ó yẹ kí ó ṣe fún gbogbo ìyá tí ó bá fún gbogbo ìyá tí ó bá ń la irú nǹkan báyìí kọjá ohun àkọ́kọ́ tí ó yẹ kí o mọ̀ ni wípé a pọ̀ níta ẹlẹ́ẹ̀kejì wá ìmọ̀ lọ sí ilé ìwòsàn kí o mọ nǹkan tí ó ń ṣe ọmọ rẹ kí o sì bẹ̀rẹ̀ iṣẹ́ láti ibẹ̀. mo tẹnu mọ́ ìyá nítorí wípé olúwa ti kẹ́ wa láti mọ̀. àwọn bàbá náà ń ṣe iṣẹ́ mo mọ ọ̀pọ̀lọpọ̀ bàbá tí ó gbà láti ṣe tí wọ́n sì ń ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìyá a ní láti ṣiṣẹ́ púpọ̀ lórí àwọn ọmọ wa nítorí àwa ni agbẹnusọ wọn nítorí kò sí ibi tí wọ́n lè lọ kódà ilé ìwé àwa ni wọ́n máa ń wà pẹ̀lú jù àwa ni a máa mọ̀ bóyá ìyàtọ̀ ti ń wà tàbí kò sí àwa gẹ́gẹ́ bí ìyá ní láti máa wá ìmọ̀ lónìí mo ti lọ fún ìdánilẹ́kọ̀ọ́ àkàndá ní Patrick speech àti Unilag wọ́n ní ètò ìdánilẹ́kọ̀ọ́ àkàndá mo ti ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára kí nìdí nítorí pé tí ìbẹ̀rùbojo bá ti mú ni àròkàn á máa wọlé ní kété tí mo bá ti wá ìmọ̀ sí i àwọn ìbẹ̀rù yẹn máa ń lọ lọ́kàn mi màá sì lè kojú àwọn ìdojúkọ mi. mo kọ́ láti máa gbé ìgbé ayé láti máa fọ ẹnu fúnra rẹ̀ láti máa bá àwọn ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ nítorí kò mọ eré ṣíṣe ó túmọ̀ sí wípé ó máa ń dá fúnra rẹ̀ kò ní í dá sí ẹnikẹ́ni kí ẹnikẹ́ni má sì dá sí i kódà òbí gan ò gbọdọ̀ dá sí i ní àsìkò náà mo ní láti kọ́ láti máa bá àwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣeré o ní láti kọ́ wọn láti lè jẹun àwọn kan wà pẹ̀lú ìwà àṣe ìṣetán àwọn mìíràn máa jẹ irú oúnjẹ kan ṣoṣo tí kò gbọdọ̀ le tàbí rọ̀ jù pẹ̀lú adùn àti òórùn kan náà ní gbogbo ìgbà tí ó bá ti lè yàtọ̀ wàhálà máa wà ṣùgbọ́n mo láyọ̀ wípé ọmọ mi kò ní irú ìwà bẹ́ẹ̀ lọ́wọ́ ó le láti kọ́ wọn láti máa jẹun fúnra wọn láti máa yàgbẹ́ fúnra rẹ̀ o lè fún ọmọ mi ní gègé ìkùnwé kí ó fi sẹ́nu ó máa tọ́ wò wọ́n máa fẹ́ mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ohunkóhun tí o bá fún wọn wọn á máa ní láti fi sẹ́nu tàbí kí ó kàn máa fi pa ọwọ́ tàbí kí ó kàn máa fi pa ọwọ́ láti mọ nǹkan tí ó jẹ́ ọmọ mìíràn á wo gègé ìkùnwé yìí á sọ wípé kí òun fi kun ìwé ṣùgbọ́n àwọn máa fi sí ẹnu wọn á ní láti sọ fún un wípé kì í ṣe fún ẹnu o máa ní láti fi kun ìwé ni ọ̀nà mìíràn tí mo tún gbà láti bá a lò ni wípé mo mú oúnjẹ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ torí wípé ó jẹ́ eléré líle mo ní láti dẹ́kun àwọn oúnjẹ olókun rẹ̀ láti fún un ní àwọn oúnjẹ tí ó máa mú dàgbà sí i láti fi ní ara balẹ̀ àwọn dókítà ní ká máa lo oògùn ṣùgbọ́n mi ò ṣe ìyẹn mo lo oúnjẹ oúnjẹ ni mò ń lò nítorí òun ni oògùn tí mo mọ̀ tí mo bá ń fún ní oúnjẹ tí mo ṣe fúnra mi láì ní àwọn oúnjẹ tí a ti ṣe sílẹ̀ nínú ó máa ń fi lára balẹ̀ púpọ̀ àfi bí idán tí ara rẹ̀ máa balẹ̀ láti wo amóhùnmáwòrán fún ìgbà díẹ̀ léyìí tí kò lè jókòó ìṣẹ́jú méjì tẹ́lẹ̀ mo máa ń sọ wípé Nathaniel bí o ṣe ń lọ sókè sódò yìí ń jẹ́ kí òye ojú kọ mi ṣé o ò lè jókòó ìṣẹ́jú márùn-ún ni ṣùgbọ́n nígbà tí mo ṣiṣẹ́ lórí oúnjẹ rẹ̀ dáadáa àwọn eré líle rẹ̀ dínkù tí ara rẹ̀ sì balẹ̀ dáadáa wọ̀nyí ni àwọn nǹkan tí mò ń ṣe gẹ́gẹ́ bí òbí àkàndá ọmọ màá sọ wípé ìdojúkọ tí ó lágbára jù ni pé iṣẹ́ takuntakun ni àkàndá ọmọ jẹ́ oúnjẹ wọn tí ò bá fẹ́ fún wọn ní àwọn oúnjẹ inú ọ̀rá ó máa ń wọ́n àwọn nǹkan tí wọ́n máa ń lò máa ń wọ́n iléèwé wọn máa ń wọ́n màá sọ wípé ọ̀rọ̀ lórí owó ni ó pọ̀ jù níbẹ̀ àti àwọn òbí tí kò bá ti pọkàn pọ̀ lórí pé kò lè jẹ́ ìpín mi ó jẹ́ ìdojúkọ kan tí àwọn òbí míì máa ń ní o ní láti gbà kí o sì mọ̀ wípé ọmọ yìí ní ìṣòro bí o bá ṣe tètè káràmásìkì lórí ẹ̀ ni ó máa dáa àwọn ìdojúkọ tí mo ní nìwọ̀nyẹn nígbà yìí báwo ni mo ṣe ń ran ẹ̀bùn àmútọ̀run rẹ̀ lọ́wọ́ tètù ohun kan tí mo ṣàkíyèsí nípa Nathaniel ni pé ó nífẹ̀ẹ́ ohun ọ̀gbìn tí ó bá wà ní àyíká ohun ọ̀gbìn bíi òdòdó inú ẹ̀ máa ń dùn yàtọ̀ tí mo bá fún un ní iṣẹ́ ṣe láti ṣe tí ó sì ṣe dáadáa màá gbóríyìn fún kí ó lè fẹ́ ṣe sí i. bí ó bá ṣe àṣìṣe mi ò kí ń pariwo mọ́ bí mo ṣe máa ṣe sí àwọn ẹ̀gbọ́n rẹ̀ màá kàn sọ fún wípé kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́ kí ó má bàa padà sínú ìkarahun rẹ̀ ohun tí mò ń gbìyànjú láti ṣe ni pé kí ó máa bá ènìyàn ṣe tí mo bá gbóríyìn fún un ó kàn lè wádìí mọ́ mi nígbà mìíràn ó máa mọ̀ wípé mò ń gbóríyìn fún un dáadáa tí ó sì máa ń mú inú rẹ̀ dùn mi ò kì í jẹ́ kí ó mọ̀ lára wípé òun ní ìṣòro pẹ̀lú ọjọ́ orí rẹ̀ ó yàtọ̀ lóòótọ́ ni ó lè yàtọ̀ kí ó sì dára ní ọ̀nà tirẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àhesọ ni ó wà àkọ́kọ́ ni wípé mo ti ṣe nǹkan tí kò dáa nígbà tí mo wà nínú oyún bóyá ẹnìkan ní abúlé wa ti fi ojú sí mi lára ẹ mọ̀ adúláwọ̀ ni wá ó gbọ́dọ̀ jẹ́ ẹnìkan lábúlé wa mi ò ní pa irọ́ nígbà tí mo kọ́kọ́ mọ̀ mo kọ́kọ́ pe ìyá mi láti mọ̀ bóyá ó wà nínú ìran wa tí ó sì wí pé òun kò gbọ́ àhesọ mìíràn ni wípé àdúrà wa kò tó ẹ mọ̀ a gbé ẹ̀sìn sórí ní apá ibi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń bi mí pé kí ló dé tí mi ò gbàdúrà nínú oyún màá ní eré ni mò ń ṣe ṣùgbọ́n òtítọ́ ibẹ̀ ni pé kinní yìí máa ṣẹlẹ̀ àkàndá ọmọ lè wá sí ẹnikẹ́ni kò kọ ibi tí o wà ó lè ṣẹlẹ̀ ní Asia Amẹ́ríkà tàbí Áfíríkà kò yan pé ibì pàtó ni ó gbọ́dọ̀ wà nǹkan tí ó kàn ṣẹlẹ̀ ni pé ó máa ń ṣe ọkùnrin ju obìnrin lọ bí o bá sì ti ṣe àkíyèsí rẹ̀ kì í ṣe pé o ṣẹ̀ nǹkan tí mo fẹ́ kí àwọn òbí mọ̀ nìyẹn kò sí ẹ̀ṣẹ̀ tí o ṣẹ̀ láti ní irú ọmọ bẹ́ẹ̀ ó kàn máa ń ṣẹlẹ̀ ni tí o bá ní irú ẹ̀ tí ẹnìkan wá ń sọ fún ẹ wípé torí o ò gbàdúrà tó ni tàbí ó yájú sí ẹnìkan tàbí ẹ̀gbọ́n kan lábúlé ni irọ́ ńlá ni bí ó bá rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ìbá ti ní ìṣòro kan tàbí òmíràn nítorí wàá ti ṣe ẹnìkan tàbí méjì àwọn àhesọ tí ó wà nìyẹn tí ó ṣe okùnfà tí wọn ò ṣe gbà wọ́n láwùjọ nítorí ìgbàgbọ́ wọn. mo ní ẹbí kan bàbá olówó tí ó ní àkàndá ọmọ méjì tí àwọn ènìyàn gbàgbọ́ wípé ó lo oògùn àwọn ọmọ náà ni wípé ó fi wọ́n ṣe oògùn owó a máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́yẹn tí ó jẹ́ wípé irọ́ ni. àwọn ìdojúkọ tí mo ní ní àkọ́kọ́ ni pé mo rò wípé èmi nìkan ni mi ò gbọ́ rí mi ò dẹ̀ rí rí ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí mo dé ilé ìwòsàn tí mo rí bí ẹgbẹ̀rún àwọn ènìyàn tí ó fẹ́ rí dókítà mo rí pé ó wọ́pọ̀ ju bí mo ti lérò lọ ohun mìíràn ni ibi ìdánilẹ́kọ̀ọ́ nítorí ìgbà tí ọmọ mi bẹ̀rẹ̀ àwọn nǹkan wọ̀nyí tí mo bá béèrè lọ́wọ́ àwọn ìyá tàbí ìyá àgbà wọ́n á ní ìbéèrè alákọ̀wé ti pọ̀ jù kò sí nǹkan kan tí ó ṣe ọmọ ó máa sọ̀rọ̀ tó bá tó àsìkò ó ń ṣeré ṣebí ọkùnrin ni ó lè ṣe àwọn nǹkan wọ̀nyí mo rí i pé ìmọ̀dójú àmì rẹ̀ kò sí ní ìgbà tí ó bẹ̀rẹ̀ bí ọdún mẹ́rin sẹ́yìn ṣùgbọ́n báyìí mo ti ní ìmọ̀ nínú ẹ̀ débi pé mo lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ fún àwọn ènìyàn àti pé ìdojúkọ mìíràn tí mo lè sọ wípé ó máa ń ṣe àwọn ènìyàn àti pé ìdojúkọ mìíràn tí mo lè sọ ni wípé ó máa ń sọ ènìyàn lórúkọ bíi ẹni pé ó ti ṣẹ̀ bíi pé ó ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan tí Ọlọ́run wá ń fìyà ẹ̀ jẹ nítorí àṣìṣe rẹ bí o bá wá gbìyànjú láti ṣàlàyé wípé ó lè ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni pé kò lè ṣẹlẹ̀ sí ọ túmọ̀ sí wípé o sàn jù wọ́n lọ ohun rere a máa ṣẹlẹ̀ sí ẹni burúkú nǹkan burúkú a sì máa ṣẹlẹ̀ sí ẹni rere àwọn ìdojúkọ tí mo ní nìwọ̀nyí gẹ́gẹ́ bí òbí àkàndá ọmọ màá gba òbí àti ẹbí tí ó bá ní irú nǹkan báyìí níyànjú wípé ohun àkọ́kọ́ ni láti mọ ohun tí ó dojúkọ ọ́ tí o bá mọ̀ ni o lè mọ bí wàá ṣe kojú ẹ̀ kí ẹ sì wá ìmọ̀ kún ìmọ̀ kí o sì kọ etí dídi sí àwọn aláwàáwí torí àwọn ènìyàn máa sọ̀rọ̀ kò bá kùngbé lóríṣiríṣi ìwọ ni kí o pinnu láti kojú ìdojúkọ rẹ kí o sì ṣiṣẹ́ lé lórí kí o sì máa ṣe agbẹnusọ fún ọmọ rẹ àwọn ìrírí tí ó ti mú ayọ̀ àti ìbànújẹ́ bá mi ni màá sọ pé kí n lo ọmọ mi Nathaniel gẹ́gẹ́ bí àpẹẹrẹ màá sọ pé ìgbà tí kò dádì mọ́ Nathaniel tí kò ní dúró láwùjọ àwọn ènìyàn tẹ́lẹ̀ kò fẹ́ dá wà mọ́ tí mo bá jáde tí mo dé á sáré wá dì mọ́ mi pẹ̀lú ìdùnnú á sì tẹjú mọ́ mi ẹ mọ̀ àkàndá ọmọ ò ní fẹ́ fojú rinjú pẹ̀lú ènìyàn á sì wo ojú mi pẹ̀lú ẹ̀rín kàákàá ó lè má sọ̀rọ̀ ṣùgbọ́n á máa fi ojú bá mi sọ̀rọ̀ wípé níbo ni mo wà látàárọ̀ eléyìí dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀ torí ó fi hàn wípé iṣẹ́ àti ìlàkàkà yìí kìí ṣe lásán fún àwọn ọmọ mi àgbà mo ní láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn torí wọ́n gbárùkù tì mí wọn kò rí bí ẹni pé mi ò ráyè tiwọn wípé Nathaniel ni mo máa ń fojú sí jù ọmọ mi kẹta Adéjọlá fẹ́ jẹ́ oníṣègùn ìtọ́jú a lọ sórí ẹ̀rọ ayélujára láti wo àwọn fọ́nrán lóríṣiríṣi ó máa sọ fún mi wípé òun fẹ́ wà pẹ̀lú Nathaniel lásìkò yìí kí n ṣáà lọ sinmi a wá kó àwọn nǹkan ìṣeré wa láti tọ́ Nathaniel sọ́nà lórí nǹkan tí ó máa ṣe màá wá máa wò wọ́n wípé inú mi dùn púpọ̀ fún ìdílé tí mo ní mo dúpẹ́ wípé mo wá láti ipò ẹkún oṣù kan gbáko ni mo fi sunkún tí mo sì rù gan títí tí mo fi pinnu láti ṣiṣẹ́ lórí ìdojúkọ mi tí mo sì wà ní ibi tí mo bá dé lénìí màá sọ pé ìrìn àjò tí ó rọrùn nítorí gbogbo ìgbésẹ̀ ni ó mú mi wọ ìpele tuntun tí mo sì rí i pé ọ̀rọ̀ ẹkún kọ́ màá sọ pé gbogbo ìgbà gẹ́gẹ́ bí ìyá sí àwọn ọmọ mi pẹ̀lú èyí tí ó jẹ́ àkàndá jẹ́ ẹ̀bùn tí inú mi sì dùn lọ́pọ̀lọpọ̀ wípé olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ ìyá. orúkọ mi ni Esther Jídé Salau sí gbogbo ìyá yálà ìyá àkàndá ọmọ tàbí ìyá àwọn ọmọ ṣáà mọ̀ wípé ìlàkàkà rẹ lórí ìfẹ́ kò ní já sí asán. wàá wo ẹ̀yìn wò nígbà tí wọ́n bá dàgbà tán tí wọ́n ní ìdílé tiwọn wàá lè sọ wípé mo bá wọn bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn mo pẹ̀lú àṣeyọrí wọn. ìyẹn sì fún ẹ ní ìdùnnú tí o mọ̀ wípé gbogbo iṣẹ́ tí o bá ṣe gbogbo àdúrà rẹ gbogbo ìlàkàkà rẹ lórí àwọn ọmọ rẹ kò ní lọ lásán wàá dẹ̀ mọ̀ wípé tí wọ́n bá bojú wẹ̀yìn lọ́jọ́ ọ̀la wọ́n á dúpẹ́ wípé wọ́n ní ìyá tó dúró tì wọ́n. wàá dẹ̀ mọ̀ wípé tí wọ́n bá bojú wẹ̀yìn lọ́jọ́ ọ̀la wọ́n á dúpẹ́ wípé wọ́n ní ìyá tó dúró tì wọ́n yálà ò ń ṣiṣẹ́ a ní àwọn ìyá tí ó ń ṣiṣẹ́ láti ilé tàbí ní ìta má rò pé o jẹ̀bi nǹkan tí o lè ṣe ìgbà tí o lè ṣe àti bí o ṣe lè ṣe má ṣe fi ara rẹ wí ẹnikẹ́ni wípé o ń lo wákàtí méjìlá pẹ̀lú àwọn ọmọ rẹ ó lè jẹ́ ìyàwó ilé tí ìwọ sì ń ṣiṣẹ́ ipòkípò tí o bá bá ara rẹ ṣáà ṣe ìwọ̀n tí o lè ṣe. just do your best